àbí nǹkan mímu eléyìí tí ó mú kí rọmọbọ́ọ̀nù náà kọ́ rọ̀ wọn lọ́rùn tó bá ti gbẹ́ni tí ń lọ sí ọmúra ó bá ti ṣètò gbogbo orú tó fi fẹ́ ṣe ìtọrẹ àánú yìí sílẹ̀ ṣáájú kó tó di kó ń lọ sí ọmúra yóò já sí pé da púpọ̀ ní sí kò gbàgbé láti ṣiṣẹ́ olóore eléyìí tó ṣe pé oríṣi ọ̀nà méjì ló sí méjèèjì ní lẹ́ẹ̀kan náà ń bẹ nínú àwọn ṣe olóore àwọn ètò ṣe pàǹfààní wọn orí ẹni tó ṣe àwọn ètò sí pé àǹfààní tiwọn yóò lọ sọ́dọ̀ ẹlòmíì ṣẹ̀rí àṣìṣe hàn wá pé gbogbo sí olórí tẹ́ bá ṣe táǹfààní rẹ̀ jẹ́ mùtàádì tí máa ń lọ sọ́dọ̀ ẹlòmíì wọ́n lọ́lọ́lá olóore ju ètò jẹ́ pé àǹfààní rẹ̀ máa wà kọ́ọ̀sù orí yín náà ni ó dùn sí lọ. ọmọọ̀rá yẹn dáa púpọ̀ ṣùgbọ́n wà nìkan náà lọ́ọ́ ra àǹfààní rẹ̀ lórí ládàá yàtọ̀ sí ẹni tó gbẹ́ kàǹkà kalẹ̀ sí ẹni tó fáwọn èèyàn lóúnjẹ láàrin pé àǹfààní rẹ̀ ńkọ́ ó ti lọ sọ́dọ̀ ẹlòmíì níta àǹfààní rẹ̀ sì lọ sọ́dọ̀ ẹlòmíì ó lóore ju etí àǹfààní rẹ̀ ọ̀ma lórí ẹni tó ṣe nìkan lọ. bá wá dà ní ọmọ ní oṣù Ramadan ó ti wá gbé ipò yìí ti gbé arákùnrin yìí báyìí òun wá gbé lọ kò wá bẹ̀rẹ̀ yìí òru ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ṣawwal olú tó bẹ̀rẹ̀ sí ní ṣe rẹ̀ eléyìí dọ́gba dì ní pé ìdájọ́ pé Ramadan ló ṣe umra láàfin rẹ̀ nítorí ìtọ́jà ní ìgbà wọlé bẹ̀rẹ̀ sí ní sẹ́sì ìgbà tẹ bẹ̀rẹ̀ sí ní sẹ́sì ńlọ́jà kìí sì gbà parí rẹ̀ sí eléyìí tó túmọ̀ sí pé òun náà gbalada kó ṣe nínú abala kejì rẹ̀ tó bá fi lè lọ bọ́ sí ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Shawwal eléyìí ti ṣe oṣù kẹwàá eléyìí níṣẹ́ láǹsọ̀ yìí pé kò sí umra nínú Ramadan ṣùgbọ́n ti ṣe umra lásìkò hajj tọ́lá yẹn lẹ́dàá bá kádàrà kíru onítàn kó tó wá ṣe hajj ní ọdún tó ṣe umra yìí ní tó ṣẹlẹ̀ ní pé hajj nìkan tó ṣe kò túmọ̀ sí pé hajj nìkan ló ṣe nítorí pé tó bá ti ṣe umra ní oṣù hajj tó yẹ kí oṣù yẹn kan náà iná àtún ni oṣù tó ṣe hajj ọdún yẹn kan náà ló ṣe hajj hajj ló di tamattu yóò di tamattu eléyìí tí ń túmọ̀ sí kó ti di dandan wípé kọ́ ọ̀pẹ̀ràn lẹ́yìn ṣe hajj rẹ̀ ó di dandan kọ́ ọ̀pẹ̀ràn lẹ́yìn ṣe hajj rẹ̀ àyàfi tó bá ṣe pé ńgbà tó parí umrah yẹn ó padà sílùú yín àbọ̀ padà sílùú mi tó jìnnà bí ìlú rẹ̀ ṣáájú kó tó wá sí Mẹ́kà padà ìgbà náà ni tó bá ṣe hajj wọn ìpè hajj ifrad hajj rẹ̀ sì ń bẹ ní hajj ifrad nìkan nítorí pé ìgbà tí ó parí umra lásìkò hajj ó padà sílùú yín ó ti ẹ̀ padà sílùú yín ó padà sílùú mi tó dínà gẹ́gẹ́ bí ìlú yín ó sì wà ládùn tọ́ à ń fẹ́ wípé tí mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan bá dé kóníkálukú wa ká gbìyànjú púpọ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn àjọsìn ọlọ́kan ọ̀jọ̀kan ká sì rí i pé gbogbo òru àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí iná là á fi ń jí láti fi ṣe sọ́lá ká sì jí ìyàwó ká jí ọmọ wa àwọn ọmọ tí ń gbọ́dọ̀ wa àti àwọn èèyàn tó bá wà nítòsí wa ká jí wọn nítorí pé oníkálukú náà lè bá gbìyànjú fórí ara rẹ̀ kọ́ lọ́mọ bá kọjọ́ kọ́ dáa fún wa o. tó tilẹ̀ ìbá yé wa Laylatul Qadr dáàmà pé nínú mẹ́wàá gbẹ̀yìn yìí ló máa ń wá nínú mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan ló máa ń wá Laylatul Qadr òru Qadr yìí òru ńlá wa máa ya ìdájọ́ gbogbo gbogbo nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ ṣe ìdájọ́ lé lórí sọ́tọ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n á máa kọ kádàrà wọ́n á máa kọ kádàrà sílẹ̀ ní àsìkò yìí kádàrà ń tí ó ṣẹlẹ̀ lọ́dún kan sí òní yìí báyìí inú òru lè látò kádò ọba máa ń ìgbà yẹn ń pè gbogbo tí ó fún kálukú ọlọ́run tún pè gbogbo ọjọ́ tí kálukú ó lò láyé àti àwọn nǹkan míì tó yẹ pé yóò ṣèyàn ọlọ́run ọba kádàrà rẹ̀ ní òru yìí báyìí ṣé ife kadara tẹ̀ rí yẹn ó poríṣiríṣi ọ̀nbẹ nínú kadara kádàrà tó ṣe kọ́lọ́mọ bá ti kọ fún gbogbo ẹ̀dá ṣáájú kó tó ṣẹ̀dá sánmà àti ilẹ̀ pẹ̀lú khamsuna alifasana pẹ̀lú ní ní pẹ̀lú ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ṣáájú kọ́lọ́run tó ṣẹ̀dá sánmà àti ilẹ̀ lọ́lọ́run ti kọ kadara gbogbo nǹkan ọlọrun ti mọ ọlọrun ti mọ ṣẹ́ tó ṣe ọmọ bàbá tí ó bí ọ ọmọ ìyá tí ó bí ọ ọmọ ìgbà tó lò láyé ọmọ tó ní ọmọ tó ní ní ṣáájú kọ́ lọ́wọ́ tó ṣẹ̀dá kankan lọ́lọ́run ti mọ eléyìí báyìí eléyìí jẹ́ kádàrà àkọ́kọ́ kádàrà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni kádàrà tó lọ́wọ́ bá máa pé kí màlẹ́kà kọ́kọ́ fún kálukú nígbà tí kálukú wà nù ìyá rẹ̀ wọ́n kọ́ àrísìkí rẹ̀ wọ́n kọ́ iye ìgbà tó lò láyé wọ́n kọ́ sẹ́tọ̀ ń bọ̀ wá sí láyé wọ́n sì tún kọ́ sólórí ire ní àbó lórí ibu eléyìí náà ti ṣíwájú kádàrà oríṣi kẹta ọ̀nà àlélẹ́yìí báyìí kádàrà tó lọ́wọ́ lọ́dọọdún nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún yìí láti òní lọ títí tọ́dún kan fi pé eléyìí ọjà tí máa wáyé nílẹ̀ yìí láti òkàdùn òru tí ọlọ́wọ́ bá tí ó wàá kọ àwọn kádàrá yìí báyìí ìwọ wa lo òru yìí báyìí ọ wá jẹ́ pọ̀ ọ̀nà kalẹ̀ ọkàn sùn kalẹ̀ gbalaja ó ti ẹ̀ mà ó ti ẹ̀ ó du àǹfààní orí ara rẹ̀ ọ̀ wá dáadáa fúnra ara rẹ̀ oorun náà lọ́kàn sùn bó ti ṣe máa sùn tẹ́lẹ̀ ta sọ kúkú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ó jẹ́ni tó jẹ́ pé rẹ̀ kó o sì jẹ́ni tó ka ẹni rẹ̀ kó ń lẹ̀ nítorí pé à ń sùn à ń nàgbàlájà kalẹ̀ àsìkò àti mú wá sókun ti tó báyìí ìjọ́ mẹ́wàá náà ni àbí ìjọ́ mẹ́sàn kéèyàn gbìyànjú láti lò dáadáa àyíbáàmà kọ́lọ́mọ bó lè bá fi hàn sí kóńgá Laylatul Qadr Laylatul Qadr tó sì rí ìbáyìí nítorí pé ẹni tí bá ń wá ọgbọ́dọ̀ gbìyànjú láti wá kọ́ ọ àwọn àsìkò tá a máa wá wálé láti kọ́dúrì sí yóò jẹ́ fi awtar fi awtari al-ashr al-awakhir àwọn òru tó yẹ pé nọ́mbà àwọn ò ṣe é pín fún méjì láì ṣẹ́kù nínú àwọn mẹ́wàá àtìgbẹ̀yìn òru kọkànlélógún òru kẹtàlélógún òru òru kẹtàdínlọ́gbọ̀n òru kọkàndínlọ́gbọ̀n àwọn òru márààrún yìí báyìí ni ló súnmọ́ jù wípé kí Laylatul Qadr kó bọ́ sínú wọn bó tilẹ̀ jẹ́ pé ń bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀ àwọn ẹni táwọn wò wípé èyí tó lágbára jù òun náà ni pé Laylatul Qadr yóò bọ́ sí ó máa ń sábà bọ́ sí òru kẹtàdínlọ́gbọ̀n ó tilẹ̀ jẹ́ pé lẹ́lẹ́sìn kọ́dù ẹnìkan lè fọwọ́ sọ̀yà ipò olùbá ìpàtó ní ọ̀jẹ̀ ọlọ́run bá gbé pamá nítorí kí gbogbo wa bá gbìyànjú láti wá bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti ṣe gbé àkókò tí kì í ṣaláì gbàdúrà ní ọjọ́ jùmọ̀ bó ti ṣe gbé pamọ́ nítorí ká lè bá a máa wà nítorí nígbà tá à ń bá ń wà ó súnmọ́ ìgbé kárí ẹni tí sì ń wà kò ní kọ́lẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò tiẹ̀ dààmú ọlọ́wọ́n bá gbé pamọ́ nítorí ká máa wà tí lè bá wa yé wa a jẹ́ pé Laylatul Qadr yẹn kí ni nǹkan tá à máa wá sí ń bẹ̀ kí ni tá à sí ń bẹ̀ ọlọ́wọ́n bá ti kọ́kọ́ Al-Qur'an bí ọlá ti ń bẹ fún Laylatul Qadr bó ti ṣe ga min alifu shahar alifu shahar wọn nílẹ̀ lọ́tò kọ́dọ̀ ó lóore ó ju ẹgbẹ̀rún oṣù lọ ó ju ẹgbẹ̀rún oṣù lọ tábà tábà pín ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù sí ọ̀nà méjìlá méjìlá torí pé oṣù méjìlá ní bẹ́ẹ̀ ní ọdún kan yóò fún wa ní ọdún mẹ́tàléní ọgọ́rin ọdún mẹ́tàlélọ́gọ́rin àti mẹ́rin so eléyìí túmọ̀ sí pé tó dìde jó lóru lè lọ́tò kọ́dọ̀ tó fi fẹ̀sìn á dé pé ọdún mẹ́tàléní ọgọ́rin àtúnṣù mẹ́rin nínú òfin fẹ̀sìn yìí nínú òṣèrò nítorí pé àwọn èèyàn tó síwájú tiwa ẹ̀mí tí wọ́n máa ń gùn jọjọ ju tàwọn èèyàn àwòyí lọ torí pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá ìgbà tànàbì Muhammad sallallahu alaihi wasallam ìyẹn nípa wà tá à ń bẹ dídọ́ gbẹ̀ndà kìyàmọ̀ wọ̀nyí báyìí àkọọ́lẹ̀ mi tiwa kò gùn lọ títí láàrin ọgọ́ta àti àádọ́rin ó kéré púpọ̀ nínú ẹni tó lò jù bẹ́ẹ̀ lọ bàbá ní bàbá yín ó lo ọgọ́fà ó lo àádóje gbogbo eléyìí bí bàbá ti yín nù tatúnlẹ̀ lómi tatúnlẹ̀ lómi torí torí bẹ́ẹ̀ fún ládùúgbò yín ga tó nítorí ẹ̀ àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀rí kó àwọn sànù wọn ẹ̀mí wọn gùn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀mí tí wọ́n lé sí ọgọ́ta ó lé sí àádọ́rin ṣùgbọ́n ẹni tó pọ̀ jù kọ́lá ẹlòmí ga ti kú kótó kótó pé ó ti wa ọlọ́run wa pẹ̀lú àwọn àkókò ọlọ́lá àwọn àkókò tó ṣe wípé téèyàn bá lò dáadáa tó fi ṣẹ̀sìn fọ́lọ́run yóò gba ládàá tó pọ̀ ládàá kó fi ọdún gbọọrọ ṣẹ̀sìn fọ́lọ́run wọn máa kójọ tán kójọ tán kójọ tán kójọ fún yàn èyí ó wá jẹ pé ọwọ́ ọdún tó lò náà ló lò ṣùgbọ́n pẹ̀lú àwọn àsìkò ọlọ́lá àwọn àsìkò olóore eléyìí tó náà lò dáadáa yóò wá dàbí ìgbà tó lò ju iye ọdún tó lò láyé lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní inna anzalnahu fi laylatil qadr وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة القدر ولما بلد عن أصل القرآن يقول ليلة القدر تعني توفي مع ليلة القدر ليلة القدر تنصر ري قل له رجيك بعنسلك

nítorí pé a ti mà pé lẹ́yìn náà ń bẹ nínú àwọn kan tó máa ń díjà lẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ńgbà mí nínú mọ́sálásí ẹ̀yọ̀ kan àwọn kan láwọn ṣẹlẹ̀ láti kọ́tù àwọn kan sọ pé kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ àwọn tó fẹ́ ṣẹlẹ̀ láti kọ́tù lónìí kí ló burú ń bẹ̀ àwọn ẹni tó ní kí wọ́n máa ṣe wọ́n ní kí ni ò burú ń bẹ̀ láti kọ́tù ìbáwò bóun á ti máa ṣe kí yóò bá wọn náà gbà mí lójijì ìgbà mí yóò sì ṣe déédéé ara wọn ẹlòmíràn máa bèrè kí lè lọ́tún kọ́ tó ṣe báwọn sì máa ṣe olówó lẹ́lọ́ máa bá tí wọ́n máa kówó kalẹ̀ ní èyí tí ẹgbà lọ́wọ́ ń lé ohun ò rí rìtọ́ọ̀nù ẹtù fẹ́ gbà mí lọ́wọ́ lọ́dún yìí eléyìí báyìí gbogbo ẹ̀ náà ọ tara àìlágbòye tó péye fẹ́ sì jáde nítorí káwọn èèyàn kúkú mọ̀ nípa ẹ̀sìn wọ́n yẹn sì wádìí nípa rẹ̀ wọ́n yẹn béèrè nípa rẹ̀ ọ̀ọ́ kí lọ́ fẹ́ máa béèrè kí lọ́ọ́ fẹ́ máa béèrè adúrú rẹ̀ adúrú rẹ̀ tí ìsọ máa nà wọ́n tí èsì fún àṣẹ̀bì kí lọ́ọ́ fẹ́ máa béèrè èmi tọ́pọ̀lọpọ̀ ń bá kánú. gbàgbé òfin ọlọ́run bá wa sọ̀láàtì náà máa ń ti dé sí i nílé lailatul qadr ẹ ti ẹ ṣe sọ̀láàtì tahajjud ẹ ṣe qiyamul layl ǹjẹ́ wọ́n máa ń ṣe nílé lailatul qadr rẹ̀ èèyàn bẹ lórí fún ṣe متفق عليه ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ́sìn fọlọ̀ nílé ìlẹ́kùn kọ̀tù nítorí pọ́ba àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ nítorí pọ́dọ̀ ọlọ́wọ́n bá ló ti ń wẹ̀sán ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bọ́ sàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹsẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé máa ń kọ́ màlẹ̀ ìlẹ́kùn kọ̀tù ẹni tó bá dìde dúró sẹ́sìn fọlọ̀ ẹni tó bá dìde dúró ṣe sọ̀rọ̀ eléyìí wá túmọ̀ sí pé kìí ṣe pé lọ gbàgà ẹ lọ máa kọrin ẹ máa dáwákà ẹ máa kálá ọlọ́ba yín gbé náà wọlé láti kọ́dù yóò máa dáa fún àwọn màmá alágbádá mọ́ wá àwọn bàbá alágbádá mọ́ wá gbogbo gbogbo àwọn ọlọ́dà máa dá ìrégbè lásán ṣé n táwọn fi lè lọ́sọ̀ kọ́dù rẹ̀ ṣe àní máa ń kọ́ ọmọ ilé lọ́sọ̀ kọ́dù ẹni tó bá dìde dúró tó ṣe sọ láti fọ́nà máa àti sábà nítorí pọ́ gbọ́n náà bá gbọ́ ọlọ́ọ̀ni sì ti ń gbogbo ńlọ́lọ́ ní ká sí wọn ò ní ṣe bọ́lọ̀ ṣe ní ká sí wọn ò ní ṣe bánàbí sọ̀rọ̀ bá àìsàn náà ṣe fún wa kálukọ́ kan máa ṣe ránù yóò máa ṣe régbè ló kọ́ kówó náà là ń san wa láti eti tẹ̀ǹtì wa ń wa ṣe ti yóò ní ẹ̀sìn ọlọ́run bá sì ń bàjẹ́ tí wá ń tọwọ́ bàjẹ́ gba kí kó kọ́ mi kọ́ وني قلت يا رسول الله وني إلى النبي صلى الله عليه وسلم أرأيت إن علمت أي ليلة ليلة القدر ǹjẹ́ مع النبي صلى الله عليه وسلم ثم قال bá أولو mọ̀ òru ليلة القدر ما أقول فيها إني كما kí به أنا sọ قول اللهم إنك عفو تحب العفو فاعف عني أخرجه الترمذي وابن ماجه بسند صحيح iye anábì sallallahu alaihi wasallam ǹjẹ́ tí mo bá mọ̀ pé òru ní ìnílẹ̀ Lailatul Qadr tí mo bá dá òru wo pàtó lọ́jẹ́ Lailatul Qadr kí ni kí n máa ṣe lágbo àbẹ̀ báyìí ni Aisha ń bi anábì sallallahu alaihi wasallam béèrè anábì ní àdúrà tó máa ṣe ni pé Allahumma innaka afuwun innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni Allahumma ìwọ lọba tí sàmójúkúrò ìwọ sì ní ọba ọlọ́rẹ̀ onífẹ̀ẹ́ sí ká sàmójúkúrò torí náà sàmójúkúrò fún mi eléyìí làdúrà tá a máa ṣe nílẹ̀ lọ́tò padà oníkálukú yóò máa bẹ lọ́nbẹ́ oníkálukú yóò máa bẹ lọ́nbẹ́ eléyìí jẹba o kí ni àwọn nǹkan tí a kórìíra fẹ́ni tí ti sọ́mu Ramadan láti ṣe kí sì ni nǹkan tá a nífẹ̀ẹ́ sí pé kó ṣe kí sì ni tọ́tọ́ a kórìíra fẹ́ni tí ti sọ́mu Ramadan láti jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa yọ́ọ́ máa yọnu rẹ̀ tàṣejù tàṣejù nínú Ramadan má yọnu tàṣejù tàṣejù torí pé wọ́n máa tún tàṣejù yọnu ó ṣeé ṣe kó mi ọ̀rá pálákọ́ lọ sọ́nà fún rẹ̀ àṣejù nínú fífa omi símú sọ́ra fún torí kó lè ṣe sábàbí kó mi ọ wọ ọ̀nà ọ̀fun rẹ lọ ó sì wá já sí pé sùyàmù rẹ yọ padà wàá bàjẹ́ ọgbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí báyìí ọ gbọ́dọ̀ tó ń jẹ wò láì sí bùkátà fún un náà o ò sì gbọ́dọ̀ dégò tó bá wọn kì dégò yóò ara ẹ ọ gbọ́dọ̀ dégò tó kó dìgbà tó bá sínú ilé ìjẹba ẹni tó bá tó ń jẹ wò nítorí pé ń bẹ fún láti tó ń jẹ wò tó bá ti tọ́ wá tú dànù kò sì ahọ́n rẹ ọ o ò ara ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tí wọ́n ń ṣe sùyàm wípé kó sínú ní ìgbà tó máa ti pèpè fún sọ̀láàtì Maghrib tó bá yẹ pé ẹni tí máa ń pèpè fún sọ̀láàtì lọ́dọ̀ yín kìí fi àti pèpè falẹ̀ tó máa ti pèpè fún sọ̀láàtì Maghrib ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ wípé kó sínú nítorí wọn kìí pèpè fún sọ̀láàtì Maghrib àfi lẹ́yìn ìgbà tó rú wọlé tó rùn wọ̀ ọ̀ràn yẹn ló wá jẹ́ lórí rẹ ní ìgbà tí wọ́n bá ti hàn yí pé àlùfáàjà ọ gbọdọ jẹ má o ọ gbọdọ mú má o gbogbo nítorí lè bá sùyàmù jẹ kó jìnnà sí o nígbà tó ti hàn ní ìsìnkú alifájàre ti yọ torí àsìkò àti kẹnuró kóraró láti fẹsìn fọlọ́wọn bá ti tó nìyẹn Abu Hurairah radiyallahu anhu àbí ọ̀ràn yẹn náà ló tún rẹ nígbà tó ń ṣe gàn ní gbogbo àsìkò تركوا أبو هريرة رضي الله عنه أقبع بوار ولا ترى النبي محمد صلى الله عليه وآله وسلم أنا من من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه أخرجه البخاري يعني كان شوف في أروي كيسلة شوف في في فوري كيسي واو شوف tí ó sì pa ìmọ̀ kan tì tí ó pa ìmọ̀ kan kọ́mọ̀ kọ́lọ́ wọn kò ní bùkátà kò ní bùkátà sí kó wọn máa jẹun kò sì ní bùkátà sí kó wọn máa mú ni máa jẹ máa mú ni kò sí tọ́lọ̀ fẹ́ fẹ́ ro sùyàmù yẹn sí. ẹni tí ó wá ń ṣe sùyàmù ǹjẹ́ ó lè fẹnu kọ ẹnu pẹ̀lú ìyàwó rẹ̀ ǹjẹ́ ó lè fọwọ́ ra ìyàwó rẹ̀ lára bí pẹ̀lú pásọ̀ ń bẹ lára ìyàwó rẹ̀ tó ń bá ń ṣe sùyàmù kò sí tó burú ó lè fẹnu kọ ẹnu pẹ̀lú ìyàwó rẹ̀ ó lè fọwọ́ ra ìyàwó rẹ lára gba gbára sọ rẹ kò sí tó burú nínú ẹlẹ́yìn kódà kó ti pé ṣíṣe bẹ́ẹ̀ ó mú kí ara rẹ kọjá pé ara rẹ ń gbàdo ìdí rẹ sì le ó kí ìgbà tó bá ti mọ̀ pé eléyìí ò ní sún ọ débi pé kọ́ wá pé ọ̀yá kọ́ fẹ́ bá lò tó bá yẹ kó o ti mọ ara rẹ tó bá ti fọ́ kan ìyàwó rẹ tàbí ọkàn ìyàwó rẹ oríire ó ti kan ọ̀sán máa wò kó àfikún ó débẹ̀ ìwà ló jẹ́ ìwọ̀ fún pípa ọ̀fọwọ́ kan obìnrin rẹ nígbà tó ti mọ̀ pé ó lè gbé nǹkan mi. Aisha ọlọ́run bá kó yánu sí i oníkanna nàbí sallallahu alayhi wa sallam yuqabbil wa yubashir wa huwa sa'im wa kana amlakakum li irbihi muttafaqun alayhi. ó ní anabi sallallahu alayhi wa sallam a máa fẹnu kunu pẹ̀lú máa dì bó tilẹ̀ jẹ́ kó náà lẹni tó ní ìkápá jù láàrin yín láti kóra rẹ̀ ń jànú ànábì sallallahu alaihi wasallam òun ló lágbára jù láàrin wa láti kóra rẹ̀ ń jànú so òun ó lè kóra rẹ̀ ń jànú ntí ọ̀yẹ́ òní ṣẹlẹ̀ ìwọ náà lára ńkọ́ lónìí wọlé ọtọ́ sẹ́ni tí ń sọ sọ́yà kó lu ọ̀sẹ̀ fọ́nù pẹ̀lú pé kó sọ́ra níbi gbígbé nǹkan kan nínú rẹ̀ mi kò sì sí ní tó burúkú kọ́ ọ̀wẹ̀ nígbà tí olú bá mú ẹ kọ́ ọ̀wẹ̀ láti sinra òǹgbẹ́ngbẹ́ ọ kò sí ní tó burú pé kọ́ ọ̀wẹ̀ ọ̀gbọ́dọ̀ mú mi o kò sí ní tó burú pé kọ́ ọ̀wẹ̀ ọ̀rọ̀ kún mi ọ̀wọ́ ọ̀nà ara rẹ tó ní kàkọ́ sẹ́lẹ̀ ǹjẹ́ alùwẹ̀sọ̀n kí ni ìdájọ́ rẹ̀ gan nínú òfin ṣẹ̀ríyà kí sì ni wọ́n pè ní alùwẹ̀sọ̀n alùwẹ̀sọ̀n ọ̀nà ni صيام يومين فأكثر من غير أكل وشرب بينهما كسي إكنرو ìkóra rọ́sẹ̀sì fọlọ́ ló didi ọjọ́ méjì gbáko láì jẹ́ pa sínú láàrin ọjọ́ méjèèjì láì sínú láàrin ọjọ́ méjèèjì anabi sallallahu alaihi wasallam ti kọ eléyìí fún wa ó wà nínú hadith eléyìí tí imaamu Bukhari tó gbé jáde anabi sallallahu alaihi wasallam ó ní nàátù wọn sílẹ̀ ẹ gbọ́dọ̀ máa gbàgbà yípo fa ayyukum arada an yuwasila falyuwasil hatta as-sahab bàbá wa rẹ nìkan nínú yín tó wù láti gba àgbáyé po kò gbọ́dọ̀ gbá tayọ àsìkò sààrì tabarẹ nìkan nínú yín tó fẹ́ gbàgbà yípo kò gbọ́dọ̀ gbàgbà yípo tayọ sààrì. qalu fa innaka tuwasil ya Rasulullah wọn ní wà nábì sallallahu alaihi wasallam tí wọn náà ń gbàgbà yípo qala lastu ka hay'atikum wọn ní bẹ́ẹ̀ mi ti wà àwòrán mi ọ̀dà mi ti yín. inni abitu inni abitu li mut'imun yut'imun tí mo bá sùn dájúdájú mo lẹ́ni tí ń fún mi lóúnjẹ tí ó sì fún mi wàsáàkì mo ní olùfún mi lómi yẹsíkìn tí ó fún mi lómi Bukhari ló gbà wọn eléyìí túmọ̀ sí pé ìgbà tí àwa wọn ní àgọ́dọ̀ gbàgbà yípo táwọn bá gbàgbà yípo ó dájú pé àní ń dájẹ àní ń dáàmú àwa máa àwa di ẹni tó jẹ pé ọlọ́jíjẹ lára títí dọ́kejì yàtọ̀ sanabi sallallahu alaihi wasallam tí ń hàn sí ipò náà gbàgbà yípo òhun tó dájú ni pé bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rí pé ń jẹun ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rí pé ṣùgbọ́n ọlọ́run bá ń fún un jẹ ọlọ́run bá ń fún un. láti máa mi ọ gbọ́dọ̀ ṣàì gbé tọ́ mi nítorí pé tọ́ ọba gbé tọ́ mi ò o ṣùgbọ́n ọ gbọ́dọ̀ gbé rẹ̀ mi ọ gbọ́dọ̀ gbé mi nítorí pé eléyìí ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ bá ń bẹ lórí ahọ́n rẹ̀ ẹ̀jẹ̀ kán sí orí ahọ́n rẹ̀ bóyá gba àwọn eyín rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ọ gbọ́dọ̀ gbé mi o tọ́ ọ bá gbé mi sùyàmù rẹ̀ bàjẹ́ o tọ́ ọ bá gbé mi sùyàmù rẹ̀ bàjẹ́ tọ́ a gbọ́dọ̀ kíyèsí pé gbogbo àwọn àlàyé tá à ń ṣe yí báyìí amójútó dáadáa ọ̀n bẹ nínú àwọn èèyàn tó ẹgbẹ́ tó máa ń ṣe sùyàmù yọmọ torí yọọ máa tutọ́ yọọ máa ha kẹlẹ̀bẹ̀ yọọ máa tutọ́ yọọ máa ha kẹlẹ̀bẹ̀ ìtọ́ máa gbé tọ̀ rẹ̀ nù nítorí pé láì sítọ́ lẹ́nu ẹnugun ò ní ṣiṣẹ́ nítorí pé ìtọ́ lẹ́nu ọ̀dà gẹ́gẹ́ bíi gírísì ní láàrin irin sí irin ìtọ́ ti ń bẹ lẹ́nu kálukú ní fi ń rọ̀rọ̀ sọ wọn náà ṣàkíyèsí ìgbà tó bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó tó tó bá pọ̀ ìtọ́ máa fẹ́ tán lẹ́nu jọ́wọ́ adi pé àti sọ̀rọ̀ míì kò ní rọrùn fún ọmọ tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe yí pé ìgbà tí òun ṣe sùn yàrá gbígbé ló ń gbé fún mi gbígbé ní ń gbé tẹlẹbẹ mi wọn náà ti mọ pé fún àti tẹlẹbẹ kò rọrùn kò dàbí itọ́ kò dàbí itọ́ ìdí nìyí tí wọn fi sọ pé nínú al-furuqul fiqhiyya kí ló dé tó fi tọ́ pé ká gbé tọ́ mi tí ò tọ́ ká gbé tẹlẹbẹ mi kí ló dé ìdí rẹ̀ ni pé itọ́ pọ̀ lẹ́nu itọ́ ò sèé má gbé mi níbi tọ́ pọ̀ dé tẹlẹbẹ ní tó kéré jọjọ ni lẹ́nu tí wọn bá ní máa tú dànù kò sí ìṣòro kan kò sí ìdààmú kan lórí èèyàn nípa ilé yìí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run bá ọlọ́run kí bá a sọ ọlọ́run wa ní ẹ̀sìn lórí ọ̀rọ̀ láti gbọ́. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìfètò nígbà tá a ti gbà pé a lè rí pákó ní ọ̀sán rọ̀mọdọ́n. wọ́n bẹ̀rẹ̀ ìfètò yẹn bá fi ẹnu ko ìyàwó rẹ̀ lẹ́nu tó wá jẹ́ pé tó wá fi bọ́ sí i báwo ni. ẹni títọ́ ẹlòmíì bá bọ́ sí lẹ́nu yóò tú dànù ìmọ̀tọ́ ọba gbé mi síyàmù rẹ̀ bàjẹ́ torí pé ìtọ́ rẹ̀ ajinabi yẹn and famic àjòjì ní sẹ́nu rẹ̀ tí ọba tí wàá gbé mi síyàmù rẹ̀ bàjẹ́. alhamdulilayi rabil alayi ọ̀rọ̀ ni a ti gbọ́ nígbà ni a dúró sí ní alẹ́ yìí ẹjẹ́ pàdé àwọn ògùn wa ní alẹ́ ọ̀la lórí àkọ́tún ètò wúdà àbúṣọ̀rọ̀ kọ́lá sọ̀rọ̀ ju ọ̀nà